أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó fi ìfẹ́ rẹ̀ tó fi sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tírà umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá à ń sọ̀rọ̀ lórí hadith abu hurairah tó ní àwọn aláìní àwọn tálíkà wọ́n lọ bá anabi sallallahu alayhi wa sallam wọ́n sunkún lọ bá pé gbogbo ládàá ni àwọn olówó ni wọ́n ti kó lọ pátá wọ́n ń gbààwẹ̀ báwọn ti ń gbà wọ́n ń kírun báwọn ti ń kí ṣùgbọ́n àwọn yọ sàká ṣùgbọ́n àwa ò ní tí yọ ní sàká ànábi wa kọ́ wọn ní ohun tí àwọn náà lè máa ṣe táwọn náà fi ṣe déédéé pẹ̀lú olówó àyàfi tí àwọn olówó yẹn bá ṣe ń táwọn náà bá ń ṣe lókun ohun tí anabi sallallahu alayhi wa sallam fi kọ́ wọn náà ni tusabbihuna wa tukabbiruna wa tahmaduna dubura kulli salatin thalathan ẹ máa ṣe tasbih ẹ máa ṣe kabbara allahu akbar ẹ máa ṣe tahmid alhamdulillah ní gbogbo ẹ̀yìn irun ọ̀ranyàn ní mẹ́tàlélọ́gbọ̀n a ṣe àlàyé lórí hadisi yìí débi adé orí fadlu dhikr àjùlọ tí ń bẹ fún àwọn dhikr tá a máa ń ṣe lẹ́yìn irun ọ̀ranyàn. lórí àlàyé tá n ṣe lọ ní orí ọ̀rọ̀ tá a máa sọ̀rọ̀ lórí ó ní sífàtú tasbih ba'da as-salat báwo ni sífà tasbih yẹn ṣe rí báwo la ṣe é ṣe torí pé oríṣiríṣi àwọn sífà ló wá láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ bó ti yẹ ká máa ṣe tasbih yẹn gẹ́gẹ́ bí wọ́n ti rí hadith àkọ́kọ́ nú ẹ̀ ó ní pé ètà ó ṣe subhanallah ní mẹ́tàlélọ́gbọ̀n tá a ṣe alhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n tá a wá ṣe allahu akbar mẹ́tàlélọ́gbọ̀n tá a wá sọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir tí ó fi ké ọgọ́rùn eléyìí ó wá nú àdìsí tí imam muslim tó mú wá nú tírà rẹ̀ ẹlẹ́ẹ̀kejì inú ẹ̀ ó ní èyí tí a ó sọ ẹ subhanallah ní mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀lélógún alhamdulillah mẹ́ẹ̀lélógún ní pé two twenty five wallahu akbar nígbà 25، five wàlá ilaha illallah nígbà twenty tí a wá rí pé ọgọ́rùn-ún ni òǹkà yẹn jẹ́ eléyìí náà àwọn kan wà tí wọ́n lọ pẹ̀lú hadith zayd ibn thabit èyí tí imam muslim imam imam ahmad tó gbà wà nù tírà rẹ̀ àti tirmidhi àti nasa'i bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí allama sheikh albani wọ́n sọ pé hadith tí tó jọjú ni èyí ni pé sahih sífà ẹlẹ́ẹ̀kẹta ó ní àwọn tí wọ́n gbọ́ àgbọ́yé pé. تحمدون وتسبحون وتكبرون ثلاثا وثلاثين مرة tí wọ́n gbọ́ yà gbọ́ pé mẹ́tàlélọ́gbọ̀n yẹn á pín lórí àwọn tẹ̀síbí mẹ́tẹ̀ẹ̀ta ni so àwọn yẹn ó ní wọ́n ṣe subhanallah mẹ́wàá walhamdulillah mẹ́wàá wallahu akbar mẹ́wàá ó jẹ́ ọgbọ̀n àwọn náà ní ohun tí wọ́n fi ṣẹ̀rí níbi àdìsí abdullah ibn amru ipe anabi sallallahu alayhi wa sallam wọn ni khaslatani aw khallatani la yuhafidhu alayhima abdul muslim illa dakhala aljanna àwọn àwa méjì gbogbo mùsùlùmí tó bá ṣọ́ àwọn ìwà yẹn àfi kó wọ aljanna kí ni àwọn àwa méjì yẹn uma yasirun wa man ya'malu bihima qalilun wípé ohun tó rọrùn ni ṣùgbọ́n àwọn tó ń ṣe wọn ò pọ̀ yusabbihu fi duburi kulli salatin ashran yóò ṣe tasbih ní gbogbo ẹ̀yìn irun lẹ́ẹ̀mẹ̀wàá wa yahmadu ashran yóò ṣe alhamdulilayi lẹ́ẹ̀mẹ̀wàá wa yukabbiru ashran yóò ṣe kábàrà lẹ́ẹ̀mẹ̀wàá eléyìí náà wà nù tírà imam ahmad àti abu dawud ẹlẹ́ẹ̀kẹrin nú ẹ̀ ó ní èyí tá ó ṣe subhanallah walhamdulillah wallahu akbar subhanallah yóò jẹ mẹ́tàlélọ́gbọ̀n walhamdulillah yóò jẹ mẹ́tàlélọ́gbọ̀n wallahu akbar a ó ṣe ní mẹ́rìnlélọ́gbọ̀n gbogbo ẹ̀ wà jẹ́ ọgọ́rùn tó gbogbo àwọn eléyìí náà ó ní hadisi tí wọ́n fi ṣe ẹ̀rí ṣùgbọ́n o tó wà nù Sahihayn òun náà ni alákọ̀ọ́kọ́ èyí tá ó ṣe mẹ́tàlélọ́gbọ̀n subhanallah walhamdulillah mẹ́tàlélọ́gbọ̀n wallahu akbar mẹ́tàlélọ́gbọ̀n a wá fi ṣe la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamd wa huwa ala kulli èyí tí ó pé ọgọ́rùn-ún so eléyìí nìkan kọ́ ni àwọn adhkar tí ó wá nu sunna anabi sallallahu alayhi wa sallam ìgbà anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe ní ẹ̀yìn irun nínú rẹ̀ náà ni al ìyẹn ó ṣe astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta àti allahumma anta salam lẹ́ẹ̀kan ṣoṣo so eléyìí náà ó wá nu sunna anabi sallallahu alayhi wa sallam nínú hadisi ti tawban tó gbà wá tó ní kánà rasulillah sallallahu alayhi wa sallam idan sarafa min salatihi istaghfara thalathan anabisa sallah nígbà tí ó bá ṣe sálámà níbi ìrun rẹ̀ a máa ṣe astaghfirullah lẹ́ẹ̀mẹ́ta yóò wá sọ pé allahumma anta salam wa minka salam tabarakta ya tabarakta wal ikram so yóò ṣe eléyìí eléyìí jẹ́ ọ̀kan ẹlẹ́ẹ̀kẹta nú ẹ̀ ó ní la ilaha illallah wahdahu la sharika lah lahu mulku wa lahu alhamdu wa huwa ala kulli shay'in qadir la hawla wa la quwwata illa billah la ilaha illallah wa la na'budu illa iyyah lahu an-ni'mah wa lahu al-fadl wa lahu ath-thana'u al-hasan la ilaha illallah mukhlisina lahu ad-din wa law kariha al-kafirun eléyìí náà ó wà nù sunna nabi sallallahu alayhi wa sallam ibi àdìsí ti ibnu zubair tó gbà wípé anabi sallallahu alayhi wa sallam a máa sọ ní gbogbo ẹ̀yìn ìrun ẹni pé nígbà tí ó bá ṣe sálámà. bákan náà nínú àwọn adhkar tí ó wá táwọn máa ń ṣe ní ẹ̀yìn ìrun ó ní kíka ayatul kursi àti suratul ikhlas àti muawwidhatayn èyí pé kúlú wàllá kúlú a'udhu bi falak àti kúlú a'udhu bi rabbin nas. eléyìí ó wà nù àdìsí Uqba ibn Amir tó ní anabi sallallahu alayhi wa sallam ó pa àwọn láṣẹ kó wọn máa ka almuawwidhatani ní gbogbo ẹ̀yìn ìrun. bákan náà hadith abu huraira nínú tírà imam nasa'i ó ní man qara ayatul kursi ayatul kursi fi duburi kulli salati maktubatin lam yamna'u dukhul aljannati illa an yamut ipe anabi sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó ka ayatul kursi ní gbogbo ẹ̀yìn irun ọ̀ranyàn kò sí tí ó mú mọ́ wà aljanna àyàfi kí ó kú àyàfi tí ó bá tí kú ṣùgbọ́n tó bá ilé kú yóò wà aljanna àdìfi imam ah, ah, ah, sheikhul albani ona ó ṣe tẹsíhì àdìsí náà bákan náà nínú àwọn adkar tá a máa ń ṣe lẹ́yìn irun òun ni sísọ pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu yuhyi wa yumitu wa ala kulli shay'in qadir lẹ́ẹ̀mẹ̀wá ní ẹ̀yìn irun àṣùbà àti ẹ̀yìn irun magrib so eléyìí náà ó wà nù sunna anabi sallallahu alayhi wa sallam eléyìí ni ara yẹ lórí àdìsí dhahaba alu duthur bil ujur àdìsí tó tẹ̀lé ó ní àdìsí aisha radiyallahu anha abẹ́kọ̀ọ́ torí pé títò àdìsí ń bí nínú tírà yìí ó fẹ́ rújú àwọn àdìsí yẹn omi ó ti yẹ kó wáyé síwájú àsìkò yìí torí pé kò ṣe déédéé pẹ̀lú ohun tí à ń sọ̀rọ̀ rẹ̀ lọ pàápàá jùlọ irú àdìsí tá a fẹ́ ó ní an anna nabiya sallallahu alayhi wa sallam salla fi khamisati la a'lam fanadhara ila a'lamiha nadratan falamma ansarafa qala idhabu bi khamisati hadhihi ila abi واتوني بأنبجانية أبي جام فإنها ألهتني آنفا عن صلاتي àdìsí àwọn afáàmì tí wọ́n ṣe tẹ̀búìbù tíra yìí ẹni pé tí wọ́n fi ojúpọ̀nà míì sí tí àfa ò fi sí wọ́n ní ijtinab ma yushghilu al-musalli kẹ́yìn o kí ẹni tí ń kírun kó jìnnà sí gbogbo nǹkan tí ó bá máa mú ọkàn rẹ̀ kúrò níbi ìrun eléyìí ni àdìsí dálé lórí wọ́n gbà wá láti ọ̀dọ̀ Aisha ọlọ́run ọba kí ó yọ́nú sí anna nabiya sallallahu alayhi wa sallam salla fi khamisatin la a'lam anabi sallallahu alayhi wa sallam ó kírun nínú ẹ̀wù léè tó ní àwòrán lára fanadọrọ ilà àlámìhà àwòrán la pé àpé fọ́tò èèyàn àlám náà pé wọn pé súrọ nǹkan ẹni pé ó ní àwòrán ó sá ní nǹkan tí sí lára and then alam ó ní àmì ibẹ̀ náà ni wọ́n ti sọ flag ní alam so kì í ṣe pé àwòrán èèyàn fanadọrọ ilà alami àwọn tó ń wọ tó ń wọ ẹ̀wù zico àbí ẹ̀wù ronaldo àbí nǹkan kan wá síbi irun so káwọn náà wọ́n sọ pé ànábì náà wọ ẹ̀wù tí wọ́n ya nǹkan sí lára naam fanadara ila alamiya nadaratan ní anabi sàlá sàlám bá wo àwòrán tí ó wà lára ẹ̀wù yẹn ní ìwò ẹ̀kan falamma nsarafa nígbà tán kírun tán wọ́n lọ bẹ́ wù náà lẹ̀ lọ́wọ́ ká lóní idhabu bi khamisati hadhihi ila abi jam ẹ mú ẹ̀wù yìí lọ bá abu jam wa'tuni bi anbijaniyati abi jam kí ẹ gba àmbìjàníyà èyí ni pé aṣọ míì tí èsè lé aṣọ míì yẹn àmbìjàníyà aṣọ tó dàbí kakí ni kì í ṣe aṣọ tí tó ní tó dàbí ọ̀ṣọ́ ẹ̀hẹ́n so ẹgbàáyún wa rọ́pò èyí tó fún mi léyìí tó fi hàn pé abuja olẹ́ni tí ó fún anabi sàlám ní aṣọ yẹn lẹ́bùn kọ́mọ́ wa bínú pé anabi sàlám dá ẹ̀bùn padà. wọn ni instead ilé ẹ gba omi ìwà tí o tiẹ̀ da tó ètò fún mi yìí fa innaha alhatni anifa an salati torí pé ẹ̀wù tí mo wọ̀ yín gbà tí mo ń kírun ó gbé ẹ̀mí mi kúrò níbi irun so eléyìí nínú àwọn ẹ̀kọ́ tá a lè rí kọ́nú ẹ̀ lálàkọ́kọ́ ni pé ah, jaiz ni ẹni pé kò sí aburú kí a wọ aṣọ tí wọ́n ya nǹkan sí lára lópin ìgbà tí ìbá ti ṣe pé aṣọ obìnrin ni aṣọ tá a mọ̀ mọ́ obìnrin àwọn aṣọ míì wà tó yẹ pé obìnrin la mọ̀ wọ́n mọ̀ mìíràn bẹ́ẹ̀ bá ti ń wọ báyìí wọ́n ti mọ̀ pé aṣọ obìnrin lélẹ́yìí eléyìí kò tọ́ fọkùnrin láti wọ̀ ẹlẹ́ẹ̀kejì aṣọ ṣúrọ̀ aṣọ tí máa ń fi àlùfáàrí hàn gbogbo ẹni ọba ti wọ̀ bọ́ẹ̀ òun gan fúnra rẹ̀ yóò máa gbọ́ lára òun náà pé òun wọ̀n kan àwọn tó bá sì ń wò àwọn máa ní àá ẹ wà wọ sọdẹ yìí bàbá ẹ wọ gbogbo ẹni tí bá wò tí tó bá kọjá wọn máa wò òun náà sì tún máa fìlì pé yes òun wọ̀n kan irú àwọn aṣọ báyìí kò tọ́ fún mùsùlùmí tó ní ímánì láti máa wọ̀ wọ́n kó yẹ ká jìnnà sí i ẹlẹ́ẹ̀kejì aṣọ tí ìnákùnà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìnákùná mbẹ́mbẹ́ àwọn afá mi nínú àwọn afá wa kódà àwọn tó yẹ pé àwọn náà àdáda àwọn ni kò máa wọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ lé lórí lápèjúwe ẹni ó wọ̀ dogon riga àti ṣòkòtò sẹ́lẹ̀ yóò tó lásán ó tún wá gbé agbádá lé lórí. agbádá tó gbé lé lórí kí láǹfààní títí ẹ̀ kí ló fẹ́ bò kò bó nǹkan kan mọ́ èyí tó gbélé lórí wọn ni yóò tó ẹlòmíì ran èyí wá ti jẹ́ tó nìkan tí ó wọ aṣọ bí èèyàn méjì. bákan náà ni pé aṣọ yun kò sí bẹ́ẹ̀ ti lè wọ̀ ẹ láti gbọ́ pé à ẹ̀yin náà fa <laughs> àti wàhálà àti mọ́ ẹ jù gbogbo iná lọ́wọ́ à ń bẹ̀ ala kulli hal gbogbo aṣọ tí ó bá ti jẹ́ pé tẹ̀bíìrì wà nù ẹ̀ ìnákùnà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni pé báwo bá ti ẹ̀ wọ́ gan ó ti tó wa ẹni pé a lè ṣe láì wọ́ a lè ṣe láì wọ́ gẹ́gẹ́ bí aṣọ tó yẹ pé ó tẹ́ lómìn ó tẹ́ lómìn sówò aṣọ nìkan náà ni ṣùgbọ́n owó rẹ̀ ó tẹ́ lómìn sówò. So so gbogbo àwọn aṣọ tí ìnákúnà ń bẹ́ńbẹ́ wọ́n ní ká jìnà sí so gbogbo aṣọ tí ó bá ti máa gbé ojú àwọn tí wọ́n bá ń kírun àwọn tó bá wà lẹ́yìn tó bá wà lẹ́yìn tí tó wà wájú wọn tó yẹ pé níbi wọn bá ti ń kírun aṣọ ni wọn mọ̀ wò pé àà ah, ah, irú aṣọ wò lélẹ́ báyìí <laughs> so irú àwọn aṣọ báwọn ká máa jìnà sí and then nínú àwọn tí a nínú àwọn olùmọ̀ àwọn àfọ olùpáyà Ọlọ́run gbogbo orú àwọn aṣọ gan ma máa ń bá àwọn ẹlẹ́rù èlé wọ̀ torí pé gan tí wọ́n bá wọ̀ bó náà ti fẹ́ rìn gan wọn ò lè lè rìn nínú gan fún so àwa náà àwa àwam ó yẹ náà jìnnà sí irú àwọn nǹkan báwọn ó wà àwọn nǹkan tó yẹ pé yóò wá sí ibi láti wá kírun yóò àbí aṣọ ọṣẹ rẹ̀ aṣọ mẹkáníìkì àbí ẹni tí ń tẹja aṣọ tí ń fi ń tẹja náà ni ó wọ̀ àbáwọn oríṣiríṣi àwọn aṣọ tẹ́lẹ̀ pé èèyàn ò lè wọ̀ lọ àárín àwọn èèyàn yóò sì wọ̀ wá sí wá ti wá kírun léè tó sì yẹ pé ọlọ́ni yá bani adam khudhu zinatakum inda kulli masjidin ẹ̀yin ọmọ anabi adam ẹ ṣọ̀ṣọ́. So -so lọ sí gbogbo mọ́sálásí gbogbo bí a bá ti ń jọ́sìn ẹsẹ̀ sọ lọ ẹ̀sọ́ yìí ó ní pé kọ́yẹ́ pé aṣọ tá máa wọ aṣọ tó dáa ni aṣọ tá a wà náà tún lè wọ̀ lọ síbòmíì ni yàtọ̀ sí aṣọ oorun kéèyàn wọ aṣọ oorun wá sí aṣọ oorun tẹ́ ẹ bá ní kó lọ sílé àná rẹ̀ só lè wọ aṣọ oorun lọ bẹ́ẹ̀ bá ní ọ lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn pàtàkì tí ń wá nǹkan kan lọ́wọ́ só lè wọ aṣọ oorun lọ so ọlọ́run sì ni tó tọ́ láti sọ̀sọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ju èèyàn tá à ń sọ̀sọ́ lọ sọ́dọ̀ wọn lọ so gbogbo orú àwọn aṣọ tí ìyẹpẹrẹ wà nínú ẹ̀ náà kódà láti jẹ́ pé a mọ̀ wọ̀ wá síbi tí a ti ń kírun àti aṣọ tí ó da àwọn àwọn tí wọ́n bá kírun lẹ́gbẹ̀ẹ́ yàn tí ó máa dà wọ́n láàmú ẹni ọwọ́ sọ funfun tó dúró lẹ́gbẹ̀ẹ́ bakali kìrìsì bó ló ti fẹ́ dúró pẹ̀lú <laughs> so yóò máa sún ara rẹ̀ kìíní. torí pé wọ́n kí mẹkáníkì ọmọ bá sọ ẹ̀ jẹ́ ẹ̀gbà ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ Nafi' léyìí tó jẹ́ pé ọmọ Abdullahi ibn Umar ni ó ní njọ kan òun ò wá síbi òun ò wá sí so ojú ti kó wọn wá sí mọ́sálásí kó nìkan máa dá kírun ńgbàtà afaare rẹ̀ wọ ilé ó wá bá ti nkirun kírun ńgbà tí ń kírun náà kọ̀ wá wọ ṣòkòtò àtẹ̀wù ọ̀wọ́ aṣọ nìkan ló gbé wọ̀ kì í sì ṣe pé kò ní ṣòkòtò ńgbọ́ kírun tán ni àfa rẹ̀ bá sọ pé ìwọ lágbájá ṣé o ò láṣọ tó méjì òun lòun láṣọ méjì èèwà ti tó ń kírun nínú aṣọ kan. ọwọ́ abilé rẹ̀ pé tí n bá tiẹ̀ wá rán lọ sínú ìgboro nú àwọn ará Madina nísìnyí ṣé ọ wà sọkẹ́ yìí lọ ọ ní àràrà o ọ ní fallahu haqqa an yutajammala lahu amin Aminas. ṣé ọlọ́run ló tọ́ ká ṣe ọ̀ṣọ́ lọ sọ́dọ̀ rẹ̀ àbẹ̀yàn nínú lédi tí ń kí o ọwọ́ dógún rí ká nìkan kọ̀ wọ́ ṣòkòtò àfa rẹ̀ ń bá a jà pèsè bọ́lọ́run ń kírun fún èéṣe tó sọ̀sọ̀ wájú ọlọ́run tó wọ sẹ́yìn kan tó wọ aṣọ kejì tó yẹ pé tó máa ń jáde lọ o ò ní wàṣọ ẹyọ kan jáde so eléyìí ó fi hàn pé kò yẹ ká máa wọ aṣọ tí ìyẹpẹrẹ wà nú ẹ níwájú ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì ó ní gbogbo àwọn aṣọ tí ó bá ti máa gba attention àwọn èèyàn nínú òun kò dá ká máa nínú àwọn tí wọ́n ya àwòrán sí àbí àwọn tó ní kọ́lọ̀ tó lè máa táwọn èèyàn máa lè máa wò ó bí aṣọ pupa báwò ọkùnrin ọmọ wa aṣọ pupa. Sayyidina Umar aleyhi salatu wa salam ah radiyallahu anhu. nígbàtí ó rán àwọn òjíṣẹ́ lọ sí several places tó máa rán wọn ó ní akinna nasa mina mọtọri wa iyaka antuhamira aw tusafira ó ní kọ́mọ́síláṣí torí pé kó fi lè kó fi lè wá bòógì fáwọn èèyàn láti kírun lábẹ́ rẹ̀ ni mo ń wọ̀nù ẹ láti má láti má kún ní pupa àbí yẹ́lò èyí ni pé má sọ mọ́sálásí lọ́sọ̀ọ́ pẹ̀lú pẹ́ǹtì pupa àbí yẹ́lò mọ́sálásí nù ó ní fataftina nas torí pé ó fìtínà àwọn èèyàn pẹ̀lú àwọn kọ́lọ̀ tó bá kun mọ́sálásí yẹn mọ́sálásí gan àgbà kásẹ̀ tí ó gba attention àwọn èèyàn dépò pé kéèyàn wọ aṣọ tí tí gba àwọn attention àwọn èèyàn wá sí mọ́sálásí. Si eléyìí wà nù tírà imam bukhari imam sufyan athawri ó ní àwọn afa àwọn aṣíwájú wọn kọ kí a ya àwòrán àwọn nǹkan kan sínú mọ́ṣáláṣí tí wọ́n máa gba attention yẹn ló pọ̀ pé à ń ṣe mọ́ṣáláṣí lọ́sọ̀ọ́ ìdí inú tó fi jẹ́ pé àwọn afa wọn ni kódà gan innamal masajida lillahi fala gbogbo táwọn máa ń kọ yẹn wọn ni kò sí àǹfààní fún kí là ń kọ́ fún sí kí ni túmọ̀ ẹ̀ so mọ́sálásí kakọ láti fi dáàbò bò wá nígbà tá a máa ń kírun ni kì í ṣe pé láti fi ṣe ọ̀ṣọ́ so tá a bá ṣe mọ́sálásí lọ́ṣọ̀ọ́ pẹ̀lú gbígbá sísàfọ̀mọ́ rẹ̀ kọ́ máa máa dọ̀tí ká máa fi tùràrí sínú mọ́sálásí táwọn àwọn èèyàn tẹ́lẹ̀ máa ṣe nu. No kì í ṣe ká wá ṣe lọ́sọ̀ ní ọ̀sọ̀ ohun tí wọ́n máa gba attention àwọn èèyàn. now wọ́n ní tí ó bá jẹ́ pé tí wọ́n yà sí ara aṣọ ó gba attention anabi sallallahu alayhi wa sallam ta ni wá ta la wá tí ò ní lè gba attention wa. so anabi sallallahu alayhi wa sallam ní shagalatni a'lami hadhihi ẹni pé ntí wọ́n yà sí ara sọyún ó gba ankali mi níbomi alhatni ó gbà mí lágbègbè nínú gan mọ́ wa fa akhafu an taftinani mò ń bẹ̀rù ká sọ̀rọ̀ má jẹ́ fìtínà fún mi so àwọn afáàní nínú àdìsí yìí náà ó fi hàn pé aṣọ irú àwọn aṣọ báyìí bá wọ kírun kò sí tó mú ìrun wa torí pé anabisa asálàmù kírun kí bákan náà wọn ní bẹ́ẹ̀ ni alkhushu ìpáyà Ọlọ́run nínú ìrun kì í ṣe nínú àwọn òpó òrun tí ò bá sí kò sí ìrun torí pé gbogbo tí ń gba ankari èèyàn ó ti mú kùsù kú lọ́kàn rẹ̀ so àìjẹ́ mọ́jẹ́ pé anabi sàlá sàlám pa ó tóun kí eléyìí fi hàn pé alukóṣù ò sí nù rukunrukunu irun ṣùgbọ́n wà nù àwọn nǹkan tí ó máa mùkàmìláàtì irun ni tó máa jẹ́ kí irun ó pé. tọ tí a bá ń kírun níbo ló yẹ ká máa wò níbo ló yẹ ká máa wò àní ká má máa wò nǹkan tí ó máa gba àǹkàlì wa so ó yẹ kó pé ibì kan máa wò tí ó fi ní tá a fi ní divert attention wa nígbà tá a bá ń kírun àwọn àfáàní súnà oníkẹ́ni tó ń kírun tó wà ní ibùó síwájú kó tó ṣe sùjúd kó máa wo ibi tí ó ti ṣe sùjúd. So, so eléyìí náà ó fi hàn pé ìtẹ́ tá a bá fi kírun náà kò yẹ kó yẹ pé ìtẹ́ tí ó gba tó yẹ pé àwọn àwòrán wà lórí ẹ̀ tí ó mọ gbáǹkàlì wa náà ni torí pé ibi tá ti tá a mọ forí sí náà láà máa wò wọn nígbà tí a bá wá dìde jókòó tá à ṣe tẹ́yà ọwọ́ wa tá a nà ń gangan lọ́yẹ ká kọjúmọ́ torí pé ntọ́wọ́ ń wí oníkọ́ kọ́ máa ṣe kọ́ máa ní kíní pẹ̀lú ọkàn wa ntọ́wọ́ ń sọ ni pé ọlọ́run ọba ẹyọkan ṣoṣo so eléyìí ni ọmọ ni ọmọ gba ọkàn wa kì í ṣe nǹkan míì so tá a bá wà lórí ìjókòó ọwọ́ tá a nà náà la máa wò ṣùgbọ́n tá a bá wà lórí ìdúró ibi tá a forí sí la máa wò eléyìí jẹ́ àlàyé lórí àdìsí àdìsí ti kọjá tẹ́lẹ̀ náà àdìsí mi ò ní àdìsí jamu bayna salatayn ìníká pa ìrun méjì pọ̀ òní àdìsí abdullahi ibn abbas radiyallahu anhu qala kana rasulillah sallallahu alayhi wa sallam yajma'u fi safari bayna salati dhuhri wal asr idha kana ala dhahri sayf ويجمع بين المغرب والعشاء حديث عبد الله أما عباس ọlọ́run bá kí ó yọ́nú sí ó ní sallallahu alayhi wa sallam a máa parun pọ̀ nígbà tó bá wà lórí ìrìn àjò láàrin irun adhur àti irun alasr yóò kí wọn ní àsìkò kan bákan náà a máa kí magrib àti ìṣáì papọ̀ ní àsìkò kan so àdífi oní àdífi jamu bayna sọlátẹ́yìní fi safar kéèyàn pa irun méjì pọ̀ nígbà tí ó bá wà lórí ìrìn àjò. náà nínú àwọn àdìsí tó wá lórí eléyìí wọn àdìsí tá a gbà láti ọ̀dọ̀ Anas ọmọ Malik oni kana Rasulullahi sallallahu alayhi wa sallam idha irtahala qabla an taziga ash-shams anamsa asala nígbà tó bá fẹ́ rìnrìn àjò síwájú kí òun kó tó yẹ láàrin orí lọ́sàn-án nìyẹn akhara dhuhra yóò lọ́ọ́ irun adhar lára ila waqti al-asr lọ sí àsìkò al-asr thumma nazala fajama'a baynahuma yóò wá sọ̀kalẹ̀ lórí nǹkan ọ̀gùn rẹ̀ yóò wá kí adhur àti àti asr ní àsìkò al-asari fàyín zágàtì shams qabla an yartahila tí oòrùn bá ti yẹ láàrin orí síwájú kí ó tó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ salla adh yóò kírun azar thumma irtahala yóò wá bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀ yóò kí azar kò ní í da méjèèjì pọ̀ torí pé ń gbà yun gan ilé ló wà kò tí ì bẹ̀rẹ̀ ìrìn àjò bákan náà èyí tán gbà wá láti ọ̀dọ̀ Mu'adh ibn Jabal ó ní anabisa asálà nígbà tí wọ́n ń jagun Tabuk ní gbogbo àsìkò tán lò láti ja igun Tabuk yẹn gbogbo ìgbà tí idha zaqati shams qabla an yartahila jama'a bayna dhuhri wal asr tí oòrùn bá ti yẹ síwájú kó tó rìn yóò kí dhuhr àti al-asr papọ̀ wa in yartahila qabla an taziga tí ó bá rìn ìrìn àjò síwájú kí ó tó kí kí wá tu tí oòrùn tó yẹ akhara dhuhra yóò lọ azar lára hatta yẹnzila lè lásì títí yóò fi dúró láti kírun àlásàrì yóò wà kí méjèèjì papọ̀ wàfíìl magrib mithidali bẹ́ẹ̀ náà ló máa ń ṣe ní irun magrib tí oòrùn bá ti wọ̀ síwájú kí ó tó rìn yóò dúró kírun magrib àti ìṣá ìpapọ̀ wà ní yàrá ìlà kọ́bílà àǹtàkì ìbàṣà ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ ìrìn àjò síwájú kí oòrùn ó tó wọ̀ yóò lọ magrib lára títí yóò fi di àsìkò ìṣá yóò kí méjèèjì papọ̀ so eléyìí ni ohun tí àwọn àgbàlagbà àwọn àfa gẹ́gẹ́ bí imam shafi'i àti imam ahmad tí wọ́n sọ wípé kò sí aburú an yajma' bayna salatayn fi safari fi waqti ihdahuma kí á kírun méjì papọ̀ nígbà tí a bá wà lórí ìrìn àjò ní àsìkò ọ̀kan nu wọn èyí ni pé azúrò àti làás a lè kí méjèèjì papọ̀ ní àsìkò azar a sì lè kí méjèèjì papọ̀ ní àsìkò làásùn bákan náà ó ní magrib àti ṣá a lè kí méjèèjì papọ̀ ní àsìkò magrib a sì lè kí méjèèjì papọ̀ ní àsìkò ìṣá. so eléyìí ó wá nu tírà imam muslim ipe ni gbogbo àsìkò tí wọ́n fi kírun tí wọ́n fi jagun gazwatul Tabuk yẹn bí anabi sàlá sàlá máa ń ṣe pa irun papọ̀ nìyẹn. bákan náà ìdẹ̀kùn níbi kápá irun papọ̀ torí pé ẹni ó wà nú ìrìn àjò ẹni tí ń fẹ́ dẹ̀kùn ni torí ìdẹ̀kùn tó tọ́ sí náà ni ọlọ́run fi sọ pé irun tá à ń kí ní mẹ́rin kún ó kí méjì so ìdírùnkù fún òun ní ìdẹ̀kùn tó ga jù so ìpa irun pọ̀ méjèèjì yun òun náà inú ìdẹ̀kùn náà ló so wọ́n ní tọ́tọ́ fún ẹni tí ń lọ tó rọrin àjò ni kó ṣe èyí tí dẹ̀kùn wà lórí rẹ̀ ju èyí tí ò sí dẹ̀kùn lọ. So, so èyí ni pé gbogbo ẹni tí ó bá wà nínú ìrìn àjò kó ṣe jam'u bayna salataini olódájú kó máa kírun rẹ̀ ní gbogbo àsìkò lọ torí pé wà ní orí ìrìn àjò so tó bá sì kírun rẹ̀ ní gbogbo àsìkò rẹ̀ náà kò sí aburú náà. ṣùgbọ́n wọ́n ní tí ìbá ṣe pé ó dà níyà àti kí méjèèjì papọ̀ kò tọ́ fún un náà láti lọ ìrun kankan lára kúrò níbi àsìkò rẹ̀ tí ìbá ṣe kó dà ní àti kírun méjèèjì papọ̀ tó wà nínú àjò nílé àjò kò tọ́ fún un láti lọ ìrun lára títí àsìkò ìrun fi kọjá àyàfi tó bá pé ó dà ní àti kí méjèèjì papọ̀ ni bákan náà nínú àwọn tí àfa àwọn àfa máa ń sọ̀rọ̀ lórí rẹ̀ ó ní kí ni tá a lè pè ní ìrìn àjò haddu safar kí ni distance tá a lè pè ní ní àjò Sheikhul Islam Ibn Taymiyyah ó ní ìdáyàtọ̀ láàrin ìrìn àjò tó gùn àti ìrìn àjò tó kúrú la asla lahu fi kitabi wa la sunnati rasuli kò sí nǹkan kan tọ́jọ́ máa níbi tírà Ọlọ́run àti sunna nabi sallallahu alayhi wa kò sí ní tá a lè fi sẹ̀rí nínú tírà ọlọ́run àti sunna anabi sàlá sàlám wípé aláti dá kan yàtọ̀ wípé ìrìn àjò tó gùn àti ìrìn àjò tó kúrú gbogbo ń tá a bá ti pè ní ní àjò ìrìn àjò náà ni gbogbo ẹni tí a bá bí léèrè pé ń bọ̀ ní lágbájá lọ wọn ò ní wọn lọ rìn àjò so gbogbo ẹ o ní ohun tí a ń pè ní ìrìn àjò wọn ní gbogbo tí tó wá lórí ṣẹ̀ríà islam tí a rọpa rẹ̀ mọ́ ìrìn àjò wọn ò dá yẹn rí pé ìrìn àjò gúngùn àbí ìrìn àjò kúkúrú ìrìn àjò wọn pè náà so eléyìí fi hàn pé kò sí haddu kankan fún ìrìn àjò tá a sọ pé ó dìgbà tó bá tó twenty four miles àbí twenty five miles àbí bákan náà kò sí nǹkan tó jọ nínú sunna anabi sallallahu alayhi wa sallam. bákan náà nínú àdìsí tó wá wọ́n ní anabi sallallahu alayhi wa sallam nígbà tó bá wà lórí ìrìn ṣé ń gbà tá a bá wà lórí ìrìn o ní ó tọ́ fún wa láti ṣe jẹ́mìí ni àbí tá a bá ń jẹ́ orírin àjò torí pé ẹnì tó jáde lùlù tó lọ sí mararaba ní ìsìn ó ti kú orin àjò ni lópin ìgbà tí ìbá ti ṣe wípé ó lọ ọmọ rárábá láti lọ ọmọ gbébẹ̀ ni lọ́dọ̀ àwọn tó wà lé kí ló ń jẹ́ traveller náà ni ó travel náà ni so òun náà yóò ṣe jam'i ní ní mararaba tó wà kò sẹ̀ dìgbà ní pé àsìkò tí ń rìn lọ ìgbà yẹn nìkan ni ó tó ṣe jam'i torí pé wọ́n rọgba rẹ̀ mọ́ ìrìn àjò ni. so kò sí gbogbo ẹnikẹ́ni tó bá wà ní àjò níbi tó bá wà náà lọ́hùn yóò máa ṣe jẹ́m ìyẹn tí ó bá fẹ́ ṣe yóò sì máa ṣe kọ́sùrù nígbà tí ó bá wà náà. bákan náà àǹfààní a ò ṣe májẹ̀mú pé èèyàn láti dàníyàn nígbà tí ó bá fẹ́ ṣe jẹ́mù yẹn tí ó bá kírun alákọ̀ọ́kọ́ yóò wá dà níyẹn pé kí mo fẹ́ kírun magribi tí ń kí papọ̀ mọ́ ìṣá ó ti wà nú ẹ̀mí rẹ̀ pé yóò kí méjèèjì papọ̀ ni ọ̀sẹ̀ ìdìgbà tó bá dà níyẹn yóò yàtọ̀ kò sí ní tó jọ nù ẹ̀sìn Islam. Naam. No? ee eh, ọ̀rọ̀ ń bọ̀ wá lórí insha allah ta'ala. bákan náà àfààní tí a bá kírun méjì papọ̀ àsìkò tá à ń kírun gangan ni àsìkò méjèèjì lápèjúwe ẹni ó kí irun adhur àti al ní àsìkò adhur so tí òun bá ti kí adhur tó bá ti kí al gbogbo nǹkan tá tá tí a kọ̀ fún ẹni tó ti kí àlàásìrì kó ṣe gẹ́gẹ́ bí yíyan nẹ́fìlà ọ̀nà ò ní yàn kò wá ní sọ wípé torí pé àsìkò àlàásìrì ò tí ì wọlé òun lè yan nẹ́fìlà lẹ́yìn ìgbà tó ń bá ti kírun àlàásìrì kò ní yan nẹ́fìlà mọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó kírun magrib àti ìṣá ìpapọ̀ lásìkò magrib òun ó lè kí ṣáfẹ̀ àti wítìrì rẹ̀ lásìkò náà kódà bí àsìkò ìṣá yìí ti wọlé ó lè kí ṣáfẹ̀ àti wítìrì rẹ̀ lásìkò yẹn kò sí aburú nù ẹ̀. so eléyà lórí jam'u bayna salat ṣùgbọ́n tá a bá dé orí qasr inshallah orí ẹ̀ náà la máa dé so àdìsí tó tẹ̀lé o ní àdìsí abdullahi ibn umar ọlọ́wọ́ bá kí ó yọ́nú sí qala sahibtu rasulallahi sallallahu alayhi wa sallam fakana la yazidu fi safari ala rak'atayn wa aba bakrin wa umar wa uthman kadhalik wọ́n gba àdìsí wa láti ọ̀dọ̀ abdullahi ibn umar umar ọlọ́wọ́ bá kí ó yọ́nú sí ó ní mo ẹni pé àjọ jókòó lásìkò kan náà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam àti àsìkò abubakar àti àsìkò umar àti àsìkò uthman gbogbo wọn pátá ni mo bá rìn mi ò rẹ́ni kankan nù wọn tí máa kírun nínú ìrìn àjò tí máa ń kí rákà mẹ́rin méjèèjì rákà méjì méjì ni wọ́n máa ń kí so eléyìí ọ̀rọ̀ ni lórí kọ́sùrù fún ẹni tí ó bá wà ní orí ìrìn àjò bákan náà gẹ́gẹ́ bí o ti ṣe tí e ti ṣe ọ̀ràn yẹn fún láti kírun mẹ́rin ní mẹ́rin kó kí méjì bẹ́ẹ̀ náà ni irun jimá náà ò ṣe ọ̀ràn yẹn lórí ẹ̀ kódà kó wà lù tó ń ti kí jimá kódà kó wà nínú ìlú tó ń kí ń ti jimá irun jimá ò ṣe ọ̀ràn yẹn lórí títí ẹ̀ torí pé aslu irun títí ẹ̀ irun méjì ni ẹni tó bá kí mẹ́rin ní ìrìn àjò láì ṣe wípé ìdí ó wà gẹ́gẹ́ bí kó kírun lẹ́yìn ẹni tí ń kírun ilé for example tó kàn máa ma kírun mẹ́rin nírìn àjò gẹ́gẹ́ bí ẹni tí ó kí àṣùbà ní mẹ́rin ni gẹ́gẹ́ bí ẹni tó kírun àṣùbà ní mẹ́rin ni torí pé irun títí ẹ̀ ó ní rákà méjì kìí ṣe rákà mẹ́rin so ẹni tí ó dárun kí àtẹnitó tí ó ṣe imam lórí rìn àjò méjì lòun ó kì ṣùgbọ́n tó bá wá kírun lẹ́yìn ẹni tí ń jókòó ńlé tí ń kírun mẹ́rin kò wá ní kí méjì kó kúrò lẹ́yìn rẹ̀ torí pé ju ilà imam lè yóò tẹ́ a fi imam kalẹ̀ ní láti kọ́sẹ̀ kò ní kúrò lẹ́yìn imam yóò kí mẹ́rin tí imam náà kí ìdínú ti Ibn Qudama nínú tírà rẹ̀ al أني أن النبي صلى الله عليه وسلم كان يسافر فلا يصلي الجمعة في سفر النبي صلى الله عليه وسلم أما لون ياجو أبوري إبا نبي كيرون جيما نينون ياجوري النبي سيني ọ̀nà ni ó ṣe khutba fáwọn tí wọ́n jọ wà lẹ́yìn rẹ̀ kò sí lọ́ọ̀rìn àjò lẹ́yìn èèyàn mẹ́ta mẹ́rin rí àfi àwọn èèyàn tó pọ̀ lẹ́yìn rẹ̀ a sì gbọ́ pé ó kírun jímọ̀ bákan náà ní hajjatul wada tí anabi sàlá sàlám ṣe ní arafa ọjọ́ jimá ní arafa jásí njọ́ náà arafa anabi sallallahu alayhi wa sallam tó ṣe ní hajjatul wada ọjọ́ jimá lọ bọ́ sí àwa gbọ́ pé anabi sàlá sàlám kírun jimá níbẹ̀ ó kírun azur ni àti alasiri ní pípapọ̀ lásìkò kan náà. so kò kírun jimá bẹ́ẹ̀ ni àwọn khulafa ar-rashidun gbogbo wọn pátá gbogbo ìrìn àjò tí wọ́n lọ láti ṣe àjì láti lọ jagun ẹ̀sìn a gbọ́ pé wọ́n dá ìrun jimá kí lórí ìrìn àjò rí. bẹ́ẹ̀ náà ni àwọn míì wọn yàdínú sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam oni Ibrahim an-Nakhai oni kánú yuqimuna bir-Ray ìlú kan ní Ray ó lè wà nù Syria nsìn wọ́n máa wọ́n á gbé bẹ́ẹ̀ ní ọdún kan wà akthar àbí jù bẹ́ẹ̀ lọ wà bí sajistan wọ́n gbé wọ́n gbé sajistan ní ọdún méjì la yajma'una wala yusharriquna wọ́n èkírun jimá bẹ́ẹ̀ ni wọ́n èkírun éèdì torí pé ó ń rí àjò làwọn ay la yusalluna idan wọn yẹ kírun eid. bákan náà hasan ó gbà wá láti ọ̀dọ̀ abdulrahman ibn samra ó ní abdullahi ibn samra ó ní aqamtu ma'ahu sanataini bi kabul kabul ní afghanistan lónìí ó lóun abdulrahman ibn samra ní kabul fọdún méjì yẹksuru sọlá irun rẹ̀ ti ń kí níbẹ̀ kọsùrù ni fọdún méjì wàlá yùtẹmí bẹ́ẹ̀ sì kí ni kéèké irun jimá àwọn táwọn wí yìí o àwọn tán ló gbà pẹ̀lú ànábi sallallahu alayhi wa sallam àwọn sàábì rẹ̀ bákan náà anas ibn malik ó ní ó gbé ní nisabur Naisabur yẹn ní Europe ló wà ń sìn ó gbé ní Naisabur fún ọdún kan àbọ̀dún méjì fakana la yujammi kì í so wọn ní eléyìí gẹ́gẹ́ bí ìjìmá ni lọ́dọ̀ àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni kò tọ́ láti yapa pẹ̀lú wọn. so ìdínú tí Ibn Qudama tó ní amma al-musafir ẹnikẹ́ni tí ń bá lọ rìn àjò fa aktharu ahlul ilmi ma èyí tó fi pọ̀jù nínú àwọn olùmọ̀ yarawna annahu la jum'ata alayhi kadhalik wọ́n rí pé kò sí jimá lórí títí ẹ̀ torí pé ìrun jimá òun tún wá ga ju ìrun jẹ́mì lọ ìrun jimá ṣáà ní tiẹ̀ ó jẹ́mìí lọ so nígbà tí a ní kò sí jimá lórí èèyàn kí wàá ní irun jama táàfin ní ó padà dandan kó kírun jama so ẹni ẹni ọba wà ní àjò tó sì wà ń lù bẹni ọwọ́ sí kẹfì ní ìsìn láti jọ́sìn tó fẹ́ rọ́ gbogbo àwọn tí ó ṣe ní kẹfì kódà bó ṣe oṣù kan ni yóò mọ wọ mọ́ṣáláṣí kírun irun rẹ̀ yóò sì jáde kó pa dandan fún kó kí jẹ́mìí pẹ̀lú àwọn èèyàn a sì ní ìbàjá ní ìbáwí torí pé kì í ṣe ìbáwí ló wà lórí ẹ̀ sunna nabi sallallahu alayhi wa sallam ní tẹ̀lé bákan náà àdìsí tá a kà í gan ìdí tó fi wá ni pé nínú tírà imam muslim sahihul muslim ó ní hafs ibn asim ó ní mo rìnrìn àjò pẹ̀lú abdullahi ibn umar àwa lójú ọ̀nà maka nígbàtà kírun alásàrì ta irun adhar tán tá a kí n rákà méjì níbi tó ti ń ṣe abdikar nígbà ó bójú ẹgbẹ́ ó rí àwọn kan tó ń kírun lẹ́yìn ẹ̀ tí wọ́n dìde tó ń kírun lọ́wọ́ á béèrè pé kí ni tí àwọn eléyìí ń ṣe wọ́n á sọ pé àwọn yẹn nẹ́fìlà ni ló wá ní ìbá jẹ́ pé ìyẹn nẹ́fìlà ìbákú kírun mi rẹ̀ mẹ́rin ìbá pé máa yan nẹ́fìlà ni ìbá kí irun mi ní mẹ́rin ó ní ìwọ ọmọ ìyá mi inni sọ̀hìbtu rasulallah sallallahu alayhi wa sallam fi safar èmi lọ ìrìn àjò léè tó pọ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam falam yazid ala rak'atayn anabi ò fi kún lórí raka méjì ní gbogbo oorun tí ń kiri hatta qabadahu Allah tí ọlọ́run ọba fi mú kú mú sọ́dọ̀ ó ní bákan náà ni mo lọ ìrìn àjò pẹ̀lú Abubakar mi ò rí kó kírun ju rákà méjì lọ nírìn àjò títí Ọlọ́run ọba fi mú sọ́dọ̀ bẹ́ẹ̀ náà ni mo lọ ìrìn àjò pẹ̀lú Umar bàbá rẹ̀ nìyẹn mi ò rí kó náà kírun méjì irun ju rákà méjì lọ tí Ọlọ́run fi mú sọ́nà ó ní bákan náà ni Sayyidina Uthman ó wá sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana dájúdájú o àríkọ́sẹ̀ rere ń bẹ fún yín lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam so eléyìí ó fi hàn pé ìrun onírìn àjò rákà mẹ́rin ni àyàfi rákà méjì ni àyàfi ààyè tí ó bá jẹ́ pé ó kírun lẹ́yìn àwọn tí wọ́n ń gbèlú torí pé ńgbà tó wọ mọ́sálásí ń sìn òní dúró lẹ́yìn kó dárun tiẹ̀ kí ó láti tẹ̀lé imam ni so ibi ẹ̀yìn onísìn ó ti wà ní ẹ̀yìn imam ó láti kí irun tí imam ń kí kò sábúrú ń bì yẹn. tó ìyẹn tó ìdínú tí àwọn afáfin ní alhaq èyí ni pé ìwọ ẹn tó wà nírìn àjò òní kó kírun rẹ̀ ní kọ́sùrù ìwọ tiẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí ìwẹ̀ tó wà lé kó kírun tiẹ̀ ní rákà mẹ́rin bẹ́ẹ̀ lẹni ó wà àjò ìwọ̀ rẹ̀ ni kó kírun rẹ̀ ní rákà méjì. now bákan náà nínú àwọn nǹkan tí a fẹ́ kí ẹni ó wà rìn àjò kí wọ́n máa ṣe ó ní kí wọ́n máa ka súra kúkúrú ní àjò torí pé ìdẹ̀kùn ni a ṣe fún wọn rìn àjò wọn a fẹ́ pé wọ́n tún máa nira wọn lára ìdí inú tó fi jẹ́ pé wọ́n ní anabi sallallahu alayhi wa sallam nígbà tí ó wà ní ìrìn àjò ó kírun àsùbá pẹ̀lú alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil níraka alákọ̀ọ́kọ́ li ilafi níraka ẹlẹ́ẹ̀kejì bákan náà ló kírun kul a'udhu bil falak níraka alákọ̀ọ́kọ́ lásùbá kul a'udhu birabbin nas níraka ẹlẹ́ẹ̀kejì torí àti ṣe ìdẹ̀kùn fún àwọn tí wọ́n wà nírìn àjò so ìdínú táwọn afáàfin ní ẹni ó wà ní àlùdò gbogbo àwọn irú ìyẹn náà ó yẹ kí ó máa sọ tọ ẹni ó jáde ń lù tó fẹ́ lọ rìn àjò síwájú kó tó jáde kúrò nílùú wọn ti ń pèrún ṣe tọ́ba wá jáde tán tí ó kírun irun wo ni ó kì kọ́sùrù ni àbí. yóò kírun ẹni tó wà lé lápèjúwe irun zuhur nsìn èèyàn múra arìn àjò ń lọ síwájú kó tó dé yunifásitì ti bẹ̀rẹ̀ sí í pèrun ńgbọ́ dé oko kékeré kan tó wà ní iwájú ló wá dúró láti kírun kí ni ó kì í àwọn náà ni ó kì í torí pé ìrun tí ó kírun sí kọ̀gọ́ ni àbí àdá ṣé yóò kírun lásìkò rẹ̀ ni àbí gbèsè ni ó san lópin ìgbà tí ìbá ti ṣe pé gbèsè ni ó san ìrun kọ́sùrù náà ni ó kì torí pé ìrun àsìkò rẹ̀ náà ló sì wà so àsìkò rẹ̀ tó wà òun sì wà ní arìnrìn àjò so kọ́sùrù náà ni ó kì bẹ́ẹ̀ náà ni ẹni tó dé láti ìrìn àjò ti ń bọ̀ wá síwájú kó tó wọ̀lú wọ́n ti ń pèrun so tó bá yẹn lè dúró lẹ́yìn ìlú kírun kọ́sùrù náà ni ó kì kódà bó bá wá wọlé táwọn èèyàn ń kírun mọ́sálásí òun ti kírun títí ẹ̀ kò sí nǹkan kan lórí ẹ̀ mọ́ mo rò pa gbélé ilé. ọ̀rọ̀ lórí tí àfáà tán béèrè ìpè kí ni tí a pé ọjọ́ mẹ ẹnìkan ẹni ọba dàníyàn ìgbélù fọjọ́ mẹ́rin yóò máa kírun ẹni tí ń gbèlú ni kò ní pírun àlejò mọ́ wọ́n ní gbogbo tí àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí tí wọ́n fi sẹ̀rí ojú ìran ànábì sallallahu alayhi wa sallam tó kí Mákà lọ wọ́n ní ànábì sallallahu alayhi wa sallam ó kírun ọjọ́ mẹ́ta ní Mákà ó ń ṣe kọ́sù lọ́jọ́ kẹrin ló dìde lọ sí Mina sàgbéleye so àwọn wá ṣe istinbaatu ti wọn pé ìbàjẹ́ pé anabi sàlá sàlám di ọjọ́ mẹ́rin ní maka ni kò bá kírun pé anabi ò gbé ọjọ́ mẹ́rin o àwọn náà ń ṣe assumption ìbàjẹ́ pé anabi sàlá sàlám ó kírun ó ó ó dúró di ijọ́ mẹ́rin ní mẹ́ka ni kò bá kírun ẹ̀ pé so eléyìí ó fi hàn pé gbogbo ẹnikẹ́ni tó bá gbèlú ju ijọ́ mẹ́ta lọ yóò kírun rẹ̀ pé láwọn afáàní àá èyí wá ti jẹ́ tẹ́ fi ṣerú ẹ̀rí báyìí àkọ́kọ́ ni pé ìkáyà ni bí àlọ́ lórí bí àlọ́ lórí torí pé ẹ̀ńtà ń wí kò tójọ́ mẹ́rin ìbáwá jẹ́ pé ó tójọ́ mẹ́rin ọ̀hún ọwọ́ akírun pé láwa fele ń ṣe iṣẹ́ ẹ̀rí ṣùgbọ́n gbà tí o ti pé ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́ta náà ló pé a ní ẹ̀rí tá a lè fi ṣe ń bí pàápàá jùlọ gbogbo ìrìn àjò rẹ̀ pátá a rí bọ́ pé ó kírun mẹ́rin rí so nígbà tí o sì ti kírun mẹ́rin rí òun ẹ̀rí ó kú òní mákànjọ́ mẹ́ta kìí ṣe ti àwọn tí wọ́n mọ̀ pé yóò kírun pé àwọn tí wọ́n ní kò ní kírun pé nǹkan lẹ̀rí fún wọn torí pé wọn ò rí gbọ́ pé gbogbo òrìn àjò tó rìn pátá ó kírun rẹ̀ pé gbogbo ẹ̀ráka méjì méjì náà ní máa ké so eléyìí fi hàn pé bákan náà àwọn àdìsí tún wá wípé anabisa asalam ó gbé maka ó wà nù maka fún ọjọ́ mẹ́wàá òun ṣe kọ́sùrù riwaya mi wọ́n ní anabi sàlá sàlám ó gbé maka tis'ata ashara yawman nineteen days òun kí kọ́sùrù. bákan náà sayidina umar tí ó radiyallahu anhu tí ó bá wá sí maka tó bá síwájú wọn kírun yóò kí raka méjì yóò wá sọ pé ẹ̀yin ará maka o àti musolataku ẹ̀yin ẹ kírun tiyín pé fa inna qawmun safar torí pé àwa orin àjò ni wa ẹ kí tiyín kó pé torí pé àwa orin àjò ni wa Sayyidina Umar ọmọ aboni so èmi náà ní ìsìn gbà tí n ti ní fámìlì kankan lógbòmọ̀sọ tí n bá lọ sógbòmọ̀sọ kí ni mí orin àjò náà ni mí so kọ́sùrù mi náà ní màá ṣe nítorí pé mo wà nílẹ̀ bàbá mi torí pé mi ò ní kankan tí mo fẹ́ mú mbẹ̀ kò sí fámìlì kankan fún mi mbẹ̀ so automatically ó ń rìn àjò ní mi nam bákẹ́yà nam so bákan náà àwọn athar tó wá láti ọ̀dọ̀ àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam ó ní pé wọ́n lọ sí. Si, ìlú míì ìlú òdì kejì láti lọ jagun ẹ̀sìn ẹlòmíì lọ́dún kan ẹlòmíì lọ́dún méjì ẹlòmíì lo àsìkò tí ò tó yẹn gbogbo àsìkò tán wà ń bẹ kọ́sùrù ni wọ́n ń ṣe àwọn sì ni ẹni tí ó lógbà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kò sì ní lẹ́tọ̀ọ́ká ní àwọn sàbí anabi sallallahu wọ́n ń ṣe nǹkan tó lòdì sí tí anabi sallallahu alayhi wa sallam ṣe so eléyìí ni sunna tí àwọn àfa súnà tí wọ́n wà lórí ẹ̀ pé láti ṣe tahdid pẹ̀lú ọjọ́ mẹ́rin kò sí ẹ̀rí kankan tó lágbára fún un so orí eléyìí ni a ó ti dúró torí pé báàbí tó wà níwájú ni báàbí jùmọ̀ and then àsìkò tó ti tó wasalaamualeykum wa rahmatulah. wọ́n ní àwọn tí wọ́n lọ sí camp the hajj camp ṣé wọ́n lè kí hajj naam ṣé wọ́n lè kí kọ́sùn throughout bẹ́ẹ̀ ni wọ́n lè kí kọ́sùn torí pé kìí ṣèlú wọn náà àwọn náà ń rìn àjò ní wọn ibùn gan àwa tá a lọ sílé ìwé àwọn àfà ní ọ̀hún máa ń sọ fún wa pé àwa tá a jẹ́ student yìí o tó bá wù wá lè máa ṣe kọ́sùn torí pé wọ́n nígbà tí Sheikhul Uthaymin tó wá sí jamiu tó wá ṣe fatuwa yẹn táwọn student bi léèrè pé irú àwa tá a wá láti òkèèrè yìí bóò ni ìdájọ́ tiwa ó ní kọ́sùn ni ẹ sì lọ́dún kankan tó padà wálé ṣùgbọ́n ní kọ́sùn ni so ẹni ọ lọ sí kámpù àbí hajj camp lópin ìgbà tó yẹ pé ó ń rìn àjò ní kọ́sùrù náà ni wọ́n máa ṣe wallahu alam. wa alaikum salaam. bẹ́ẹ̀ ni ibi èèyàn bá ní fámìlì sí fámìlì kí ni fámìlì táwọn wí o fámìlì ẹ dáná fún yín tẹ́ẹ̀tún tẹ́ẹ̀tún rẹ́sìtì pẹ̀lú ẹ̀ òun ni family tá à ń wí àpé màmá èèyàn àbí bàbá èèyàn àpé ọ̀nkú èèyàn àbí alájọ àbí family èèyàn family tá à ń wí ẹni tó lè tó lè kó gbogbo stress kúrò lára yín òun là ń pè family tẹ́gbẹ́ tẹ́ bá wà ń bẹ̀ bí gbẹ̀ wà lé náà ni eléyìí ò ní family bẹ́ẹ̀ ni ó níyàwó méjì nísìn tọ́kàn wà ń bí tọ́kàn wà lọ́n bọ́ bá lọ bí ilé ni tọ́ba lọ bí náà ilé ni ó ń lé méjì lòun dáa bá rẹ̀. kò sáburú nù ẹ n tà ń sọ ni pé kì í ṣe ọ̀ràn èèyàn ni lórí ẹni ó jókòó nílé lónìí ọ̀ràn èèyàn ni kọ́ lọ kíjímà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa wọn ni kíkíjímà ọ̀ràn èèyàn ni téèyàn bá yẹlẹ fi jímà lẹ̀ láì sí di pàtàkì ó ti dẹ́ṣẹ̀ so ṣùgbọ́n ni ọ̀rẹ́ ọ̀rẹ́ àjò ńkọ́ òun gbogbo eléyìí ò sí fún un náà. kò sí aburú nù ẹ̀ ó lè kí ní gbogbo àyè tó bá wà tó bá sì wò ó lè wá kí mọ́sálásí náà kò sí aburú nù ẹ̀ nígbà tí pé yóò kí n jẹ́m ì ẹni tí ń jó ẹ̀ ṣe ìtìmọ̀ mi. àwọn hmm. èèyàn àrárá ah, í ṣe ní tá à ń sọ nìyẹn kìí ṣe pé ohun tó bá là ń sọ tí imam gangan kí là ń sọ nígbà pé tí imam kí ìrun rákà mẹ́rin ni kódà bóyá pé rákà kan lọ bá ló kí pẹ̀lú imam yóò kírun rẹ̀ pé mẹ́rin náà ni ó kì but ṣé ìdíkan wà tó tó gbọ́dọ̀ dáhùn pé àbí ó lè pèsè ìwà ẹni wá kí wọ́n máa. ó dípẹ́ndì kí ni tó lọ ṣe ní mararaba kì í ṣe pé a máa dọ́gbọ́n sẹ́sìn èèyàn kàn ṣe bọ́ba ti wá ni náà ní ìsìn for example mo lọ sí mararaba. Eh. ok. ilé síwájú kẹ́sì tó ẹ ti délé kí àsìkò àlásàrì tó tó kó sí ẹ̀yẹ ẹ̀ máa bọ̀ wálé <laughs> ẹ̀ wà bọ̀ wálé náà ni so nígbà tẹ́ ẹ wà náà ẹ lè kí kọ́sù torí pé ẹ wà náà so nígbà tí ti parí ní tẹ́ ń ṣe bọ̀ wálé náà ni.

tó bá rọrùn náà lèyàn lè ṣe ṣùgbọ́n èyí tó dáa jù tó bá rọrùn òun ni kọ́lọ́ zuhur lára di ìgbẹ̀yìn zuhur kọ́lọ́ zuhur lára di ìgbẹ̀yìn zuhur tó bá rọrùn o torí pé ẹni tí tó rọrìn àjò ìrọ̀rùn là ń fẹ́ fún àfẹ́nira tó wáyé pé ìlọ́ zuhur yẹn lára yóò máa jẹ́ ìnira fún it's better kó kí méjèèjì lásìkò zuhur yẹn kódà bọ́ jẹ́ pé. Ah,

normally ọkùnrin máa ń wọ̀ <laughs> kò bọ́ sí abẹ́ yẹn torí pé ankara tá ẹ rí yẹn òun ní kọ́lọ̀ oríṣiríṣi àwọn kọ́lọ̀ tó sì tutù lójú ó wà tí ò ní sí à ń wo ọkùnrin tó bá wọ̀ kódà bá jẹ́ pé ní ilẹ̀ haúsá ń bì náà lọkùnrin ti wọ̀ ẹnì ò ní wò torí pé ó tutù lójú ṣùgbọ́n àwọn kọ́lọ̀ kan wà tó wà specify fún obìnrin bọ́kùnrin bá wo báyìí nǹkan àdúgbò máa wo níbi irú kọ́lọ̀ wẹ̀lẹ́rẹ́ gbogbo nǹkan tí wọ́n bá ti mú yẹn di àjòjì ìhàn eléyẹn ní tàn ṣùgbọ́n àǹkárá nga torí kóbìnrin ń wọ̀ ní òjẹ́ máa wà fọlábá láti bí ọdún àìmọye <laughs> sẹ́rí ọ̀pọ̀ ọgbà a máa ń wo ohun tí wọ́n ń ṣe Mẹ́kà àbí Madina láti fi dájọ́ tí ò sì yẹ bẹ́ẹ̀ ohun tá a lè wò ó ní àwọn ṣàrọ́ì àkàn gẹ́gẹ́ bí Imam Malik bó ṣe máa ń ṣe ó ní pé ohun tí Imam Malik ń wò tó fi ń sẹ̀rí àwọn àgbàlagbà àfáàní tó bá ní ntí bá lọ́wọ́ wọn tí wọ́n ń ṣe Madina nìyí ntáwọn àfáà ń Madina kì í ṣe ntáwọn àwàmù ń gbogbo ń tó ń ṣe ní Maka yẹn nínú àwọn àfáà tí wọ́n jẹ́ pé ibẹ̀ náà wọ́n bí wọn sí ara wọn tó ń kọ̀wé fi tako èyí tí wọ́n ń ṣe ṣùgbọ́n wọn ò lágbára kò sí tí wọ́n lágbára e. lórí e. whatever tí wọ́n máa ń haram méjèèjì kódà bó lòdì sí sunna ẹnìkan kan ò lágbára lórí ẹ̀ e. pé gọ́ọ̀mẹ̀ntì ló ń control eh, masalasi méjèèjì ohun tí gọ́ọ̀mẹ̀ntì bá tẹ̀ ṣe ni kódà nínú àwọn imam tẹ́ ń kírun nínú nínú mọ́sálásí tó ń kírun àwọn náà nínú àwọn tó ń lòdì sí irú àwọn nǹkan báyẹn wà ṣùgbọ́n kò sí nǹkan kan tó lè ṣe sí i. sí ẹ̀rí fún irun tí a lòdì sí tí imam bá ń ṣe kò sí pẹ̀pẹ̀ torí pé káìdà ti pé a fi imam kalẹ̀ torí àti kọ́sẹ̀ fún ni gbogbo ẹnikẹ́ni tó bá kírun lẹ́yìn imam ó ní ìdájọ́ yẹn dé bá bó ti wulẹ̀ orí anybody tó bá ń kírun lẹ́yìn imam ó láti tẹ̀lé imam ni ìdí inú tó fi jẹ́ pé ẹni tí ń kírun tí imam ṣe ah, sáwùn sí tó sì jẹ́ pé òun òun tí imam bá ti sálámà dídìde lòun máa dìde òun náà nígbà tí imam bá máa ṣe sùjúdù irú èyí tí ó ṣe ní sùjúdù kọ́bìlì nìsín òun kò ní jókòó pé torí pé òun ní òun tóun bá kírun òun tán òun náà ṣe sùjúdù yẹn papọ̀ mọ́ imam ni yóò tún wá ṣe sùjúdù sáwù lẹ́yìn ìgbà tí òun náà bá tún kírun títí ẹ̀ tán torí pé àti tẹ̀lé imam so kò sí ẹ̀rí fún ẹni tí ó wípé èèyàn lè kírun méjì lẹ́yìn imam kó wá jókòó de imam títí yóò fi sálámà ah pẹ́ẹ́pẹ́ ah. náà. lórí ti mẹkáníkì ẹ wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn pé a máa mú bí i pé mẹ́fara ní ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ ní ọ̀pọ̀ sí i. àdéhùn adúgbò bí lọ́jọ́ kan bàtà sálámù àwọn ẹ̀rí ìṣáná tí àwòrán wà lára ìṣáná àwòrán wà lára tó wọ́n yé ṣàlàyé ni pé gbogbo omi tí wọ́n ti kí wọn àti ìlú tí wọ́n ti kí wọn lè kí àwòrán ìbáyọ̀ àwọn wo irú bísí tó yẹ pé ó ti wá pọ̀ láàrin à bẹ́ẹ̀ ni pé kí ẹ̀ wá sọ nípa àwò lẹ́yìn ní káwọn aṣọ táwọn abúládà ní tuntun tó máa yọ àwọn sì ti máa gbogbo yẹn àṣìṣe gbáà ni sẹ́ẹ̀rí ohun tá a gbà láti lo àwòrán fún òní àti fi kọ́mọ lẹ́kọ̀ọ́ ọ̀wọ́ bíi tí àwọn àáfàá tó ń ti ṣe ìdẹ̀kùn òní ìwé tá a máa ń ṣe tá a fi àwòrán sí láti fi kọ́mọ lẹ́kọ̀ọ́ kódà bọ́ jẹ́ pé tíra islam ni wíìsì tíra ti ń kọ́ ma nírun nísìnyí àbí ti ń kọ́ àwọn èèyàn nírun tá a wá ya àwòrán bí ó ti ṣe rùkú a ya àwòrán bí ó ti ṣe sùjúd gbogbo oníyàn wọn ni kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n àwòrán lásán láì ní àǹfààní kankan eléyìí kò sí kò sí tó nínú islam dépò pé èèyàn ti wàá yà sí ara èèyàn yóò máa gbé káàkiri kí láǹfààní ẹ̀ kò láǹfààní pẹ́ẹ́pẹ́ẹ́. so eléyìí ọ̀tọ̀ fún mùsùlùmí láti ma wọ aṣọ àwòrán èèyàn káàkiri pẹ́ẹ́pẹ́ a ní ọ̀tọ̀ láti gbé kalẹ̀ ẹlé bó lè yàn tó a gbé sára tí wọ́n máa gbé káàkiri kì í ṣe tó dáa ní pẹ́ẹ́. ní a máa ń wò àwọn kan wà èyí tí tó burú ju ntẹ̀yàn sá ntaba máa ṣe tí ó fa èyí tó burú ju nta sá fún lọ kò tọ́ka ṣe ẹni akú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó bá yẹ pé yóò mú dé pé yóò dá ọ̀tálẹ̀ láàrin ẹni tó ṣe yún kíní yẹn fún so kíkú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò yí ṣe ti ó dáa torí pé masọ́lì tó ń wò ó ní ìdọ̀tí aṣọ rẹ̀ ṣùgbọ́n tó dáa lẹ̀ ọ̀tá ni ọ̀tá láàrin mùsùlùmí ohun tó burú ni so tí ó bá ti dẹ́rù nǹkan bá ń lẹ̀ ìkùnsínú láàrin mùsùlùmí eléyìí ọ̀dà pàápàá jùlọ ẹni tá a mọ̀ pàápàá jùlọ ẹni tá a bá mọ̀ ó lè jẹ́ pé irú mọ́sálásí máa awọ́ wa ni bá tó bá ti kírun ẹ̀ tán ẹ̀ tó pàdé ẹ̀ mọ́ bẹ́t ẹni tẹ́ ń jọ ń kírun ní gbogbo ògbà tó wá lónìí tó torí pé àfa alágbájá kú lẹ́gbẹ̀ẹ́ mi yóò inú hàn so n ta lè ṣe náà ni pé kakuku wa mú mọ́ra ńgbà bá kírun tán ká wá fọ́ kan àáfàá ní èjìká àbí ká fọ́ kan ní ìtàn gẹ́gẹ́ bí tó máa show friendship ká wá sàlàyé fún pé àáfàá irun tá a wá yìí tẹ ẹ bá máa wá sí mọ́ṣáláṣí ẹ gbìyànjú láti máa pààrọ̀ aṣọ torí pé gbogbo ẹni tí ó kírun lẹ́gbẹ̀ẹ́ yín ẹ pa lára kò sì tọ́ fún mùsùlùmí láti pa ọmọ ẹ̀yẹ́ ẹ̀ lára gbogbo ẹni ó kírun lẹ́gbẹ̀ẹ́ yín nìsín tásọ rẹ̀ bá dọ̀tí inú rẹ̀ ò ní dùn ẹ ti pa nìyẹn so eléyìí yóò tún fẹ́ dáa ju kakuku wa sá lọ kakuku wa ní sùúrù láti ṣe nàṣí àfúnlẹ́yìn bàtà bá kírun tán eléyìí ni yóò fẹ́ dáa ju wallahu alam. Naam. Naam. Qasru. Tayi naam. ẹ̀ òkì ṣáì náà. ìdájọ́ kan náà ni fún òun fún ẹni tí ó jáde ń lù tí àsìkò ìrun tó jáde nínú rẹ̀ tí ìparí tó dúró láti kírun ẹni ó wọ̀ ló tí àsìkò ìrun tó wà tó wọ̀ lúnú ẹ̀ tí ètí ìparí nígbà tó náà máa máa kírun ẹni tí ó kírun ara ilé ní òkè torí pé ìrun tí ń kí kìí ṣe pé yóò san padà àdá ni ṣùgbọ́n tó bá wá jẹ́ pé magrib àti ṣáì lọ́ba lójú ọ̀nà tó ń gbà tó sì máa wọlé àsìkò magrib ti kọjá lọ àsìkò ìṣá nìkan ló kù magrib tó máa kí magrib yóò kí ní kọ́sùrù torí pé magrib yẹn ó ba lójú ọ̀nà ni. Magrib, àsìkò rẹ̀ sì ti kọjá yóò wá kí ìṣá ẹ̀ ní kíkí ilé torí ìṣá ẹ̀ ti ń kí kódà bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ti kírun tán lù àsìkò ìṣá ẹ̀ sì wà so irun á pè ní àdá ni à ní pè ní kọ̀dọ̀ so irun ara ilé ní òkè náà a kò sí kọ́sùrù fún magrib afwan àṣírí ọ̀sán ṣètò kò sí kọ́sùrù fún magrib mẹ́ta ní magrib. الله أعلم الوقت كم؟ طيب hmm. àkókí méjèèjì ló dáa jù torí pé aago mẹ́fà tẹ̀ ń wí kì í ṣe pé àsìkò asiri ni aago mẹ́fà tá a wí hùn kì í sàsìkò asiri torí pé nínú àwọn àsìkò àsìkò tẹ́ wí hùn ní ìsìn àsìkò dọ̀rúrí ni kì í ṣe àsìkò mukhtar àsìkò tá a yàn fún al-asr ó ní ìgbà tí oòrùn tó bá ra síwájú kí bíi aago márùn kó tó kọjá àbí tá aago márùn bá kọjá díẹ̀ èyí ni àsìkò al-asr ṣùgbọ́n lọ síbi tí òun fẹ́ wọ̀ yẹn èyí ti kúrò ní àsìkò àlàásì is better kó kí mi irun rẹ̀ ní ojú ọ̀nà náà. kì í ṣe pé èèyàn lè kírun nínú ẹ̀ gbígbé àwòrán yẹn sí ìdájọ́ tiẹ̀ ọ̀tọ̀ ni kò tọ́ ká gbé àwòrán sínú ilé pàápàá jùlọ àwọn àfáà mi wọ́n ní àwọn màláìkà wọn ní wọn ní àwọn màláìkà rahman wọn ní wọbẹ̀ torí pé ó wà nù àdìsí kan mi ò mọ tọ́ ní Aisha radiyallahu anha torí pé ọmọdé nígbà tí anabi sàlẹ̀ fẹ́ wọn ló ní àwòrán kan àbí bíi ọmọlangidi kan tó fi ń ṣeré nígbà tí màláìka dé wá bá nàbí sallallahu alayhi wa sallam kò wọlé wá bá nàbí sallallahu alayhi wa sallam wọn á ní ànábì wa bí màláìka sallallahu alayhi wa sallam léèrè pé kí fà ó ní nítorí àwòrán yìí ó ní ò jẹ́ kí òun wọlé so ìdínú táwọn afáfin pé gbogbo ibi tí àwòrán bá wà màláìka gan wọn máa ń jìnnà síbẹ̀ so eléyìí ìdájọ́ rẹ̀ ọ̀tọ̀ ìdájọ́ kíkírun ń bẹ òun náà ni kéèyàn gbé kéèyàn máa kọ́ má jẹ́ pé yọ́ máa gba áńkàlì eh, èèyàn kúrò níbi irun ohun tí àǹfààní èèyàn ni Allahu alam but wá sí pé tá a bá kírun nú ẹ̀ irun ọgbà hmm, lópin ìgbà tí èèyàn bá kírun rẹ̀ bó gẹ́gẹ́ ti yẹ kò sí nú ẹ̀ méjì àtàwọn méjì ọwọ́ ìṣòro tó lè ra lè fi access àpapọ̀ lórí owó wa ló túmọ̀ tó tó dáná dáná fún pé wọ́n bá dé ó lé délé aṣòro tó dá. Hmm. òun lè kí méjèèjì papọ̀ torí pé ìdélé kì í sanwó ẹ̀ lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ èyí tó mọ̀ náà lásìkò tó wà àsìkò tó sì wà ń rìn àjò lọ́wọ́ so ó lè kí méjèèjì papọ̀ kò sí aburú nù ẹ̀ tó bá wá délé tí àsìkò ètí ìkọjá kò sí tọkàn òun ti kírun tiẹ̀ àsìkò tó kírun gangan lásìkò títí ẹ̀ ẹ̀ Allahu alam tó alhamdulilayi wa rahmatulahi.